Kom dan! a ti ṣe léyìí a ti ṣe gbẹnu àti mélèé jẹ torí wọn ń fọ̀rọ̀ àná bọ́kú tó bá kú. kúṣòro àbíkẹ́ wọn pè. mo jẹ́ ajìjàgbara fọ́ọ̀mù ni. ṣé báyìí máa máa wo kúṣòro ràn nìyẹn tó lè máa ṣe gbogbo tó ń bàbá ó ń disturb mi à ń láti mú kúṣòro ó ń dì mí lọ́wọ́ gan-an. o ò lè mélèé yìí o. kúṣòro a kì í bá gbé níbi tó ti ń paṣọ tiẹ̀ láró. ó ṣe ìwọ. lónìí ni kò ní dọ̀la. irọ́ ló pa. ẹ̀kọ́dà kọ́. ibi ibi dùn ibi dùn. kó ṣòro ẹ mọ ibi tó máa ṣòro sí o má lọ ṣòro níwájú àwọn ọmọ oró torí táwọn ọmọ oró bá bínú tó bá bínú wọn máa ṣó ẹ nìyẹn téèyàn bá dá láàárọ̀ tí ó mọ tútù rẹ̀ ó ń wọ́n jáde lẹ́sàn-án. ọ̀hún ah, ah, ah. ọ̀hún ló dé sáà ṣẹ̀yìn ni.